ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni àpẹẹrẹ ìjọ pípé a ó kà látinú ìwé ìṣe àwọn àpòstélì orí kejì ẹsẹ̀ ìkejìléní ogójì ó kà báyìí pé wọ́n ń fi tọkàntọkàn kọ́ ẹ̀kọ́ tí àwọn àpọ́stélì ń kọ́ wọn wọ́n wà ní ìrẹ́pọ̀ wọ́n jọ ń jẹun wọ́n jọ ń gba àdúrà. ni ẹni tí ọ̀gá rẹ̀ rán láti kọ àkọjíṣẹ́ kan tí ó ṣe pàtàkì fún ilé iṣẹ́ wọn àkọjíṣẹ́ yìí jẹ́ eléyìí tí ó ṣe pàtàkì tí ó sì gba ọ̀pọ̀lọpọ̀ èrò nítorí pé Dáníẹ́lì kò fẹ́ ṣe àṣìṣe àti gẹ́gẹ́ bí ẹni tí ó ní ọgbọ́n ó béèrè fún àpẹẹrẹ irú àwọn àkọjíṣẹ́ yìí eléyìí tí wọ́n ti kọ ní àkọyege ní ìgbà kan rí ó sì lò wọ́n gẹ́gẹ́ bí àpẹẹrẹ láti kọ eléyìí tí ó fẹ́ kọ lópin ohun gbogbo Dáníẹ́lì kọ lẹ́tà tí ó yanrantán eléyìí tí ó sì wá sọ di ẹni tí à ń bu ọ̀pọ̀lọpọ̀ ọlá fún ní ilé iṣẹ́ náà ọ̀nà kan pàtàkì láti ṣe ní àṣeyọrí ohun tí àwọn ènìyàn kan ti ṣe rí ni láti tẹ̀lé ọ̀nà tí wọ́n lò láti ṣe àṣeyọrí lẹ́nu irú ohun bẹ́ẹ̀ eléyìí kì í ṣe àìlérò bí kò ṣe ọgbọ́n tí ìwọ náà bá nílò láti darí àwọn ènìyàn ọlọ́run tàbí àpéjọpọ̀ àwọn ènìyàn ọlọ́run kan ohun tí ó dára ni láti tẹ̀lé àpẹẹrẹ irú àkójọpọ̀ àwọn ènìyàn ọlọ́run bẹ́ẹ̀ tí a ti darí ní ọ̀nà tí àṣeyọrí wà ní àtẹ̀yìnwá rí àpẹẹrẹ tí ó sì ṣe pàtàkì jù tí a lè rí òun náà ni ìjọ àkọ́kọ́ eléyìí tí àwọn àpọ́stélì Kristi darí rẹ̀ ìjọ yìí ní ohun mẹ́rin gbòógì tí wọ́n ń ṣe ní ìgbàdégbà àti ní ìgbà gbogbo àyọkà wa lónìí ó fi hàn wá pé ìjọ àkọ́kọ́ yìí ó ń ṣe àwọn mẹ́rin yìí nínú ìdúróṣinṣin àkọ́kọ́ ni ẹ̀kọ́ àwọn àpòstélì èkejì ni ìdàpọ̀ ìkẹta bíbá ara ẹni jẹun ìkẹrin àdúrà jésù fúnra rẹ̀ fún àwọn àpọ́stélì ní iṣẹ́ pàtàkì yìí láti darí ìjọ rẹ̀ wọ́n gba àtẹ̀lé àti ìlànà tí wọ́n ń lò tààràtà láti ọwọ́ olúwa wa fúnra rẹ̀ yóò sì jẹ́ ohun tí ó mú ọgbọ́n wá láti tẹ̀lé àpẹẹrẹ wọn níbi a ṣe lè darí àkójọpọ̀ àwọn ènìyàn ọlọ́run ní ibikíbi ní orílẹ̀ ayé. ní abala tí ó tẹ̀lé eléyìí a ó máa ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ àwọn àpòstélì. bí ó ṣe ń lọ sínú ayé lónìí máa rántí wípé ọlọ́run ti fún ọ ní àpẹẹrẹ ohun gbogbo àti gbogbo onírúurú àwọn ìrírí tí ó máa ní ní ilé ayé yìí ní inú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ó ní ohun gbogbo tí a nílò gẹ́gẹ́ bí ìlànà láti tẹ̀lé láti tọ́ wa nínú gbogbo àgbọn ayé wa àdúrà olúwa o fún àwọn àpẹẹrẹ láti tẹ̀lé ní gbogbo ọ̀nà mi gbogbo títí tí wọn fi dé ẹ̀kúnrẹ́rẹ́ ìfẹ́ rẹ̀ mo gbàdúrà pé kí o ràn mí lọ́wọ́ láti máa rìn nínú ọgbọ́n yìí ní ìgbà gbogbo àmín àyọkà ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wa tòní kíka májẹ̀mú titun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé. Si bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí bí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé ìyìn rere bí a ti ti ọwọ́ Mátíù kọ́ orí kẹtàlélógún títí dé orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìyìn rere Mátíù orí kẹtàlélógún títí dé orí ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ máa bá wa kálọ. kọ́ríntì kínní orí kẹta ẹ̀yin ará n kò lè bá yín sọ̀rọ̀ bí ẹni tí ẹ̀mí bí kò ṣe bí ẹlẹ́ran ara àní gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ nínú Kristi wàrà ni mo ti fi ń bọ́ yín kì í ṣe oúnjẹ gidi nítorí nígbà náà ẹ kò ì tí ì lè jẹ oúnjẹ gidi. àní títí di ìsinsìnyí ẹ kò ì tí ì lè jẹ ẹ́ nítorí bí ẹlẹ́ran ara ni ẹ̀ ń hùwà síbẹ̀ nítorí níwọ̀n ìgbà tí owú jíjẹ àti ìjà wà láàrin yín ṣé kò wáá fi hàn pé bí ẹlẹ́ran ara àti ènìyàn kan lásán ni ẹ̀ ń hùwà nítorí nígbà tí ẹnìkan ń sọ pé ẹ̀yìn Paul ni òun wà tí ẹlòmíràn ń sọ pé ẹ̀yìn Apollo ni òun wà ní tòun ó fi hàn pé bí ènìyàn kan lásán ni ẹ̀ ń hùwà nítorí ta ni àpólò ta ni pọ́ọ̀lù ṣe bí ìránṣẹ́ ni wọ́n tí ẹ ti ipasẹ̀ wọn di onígbàgbọ́ olúkúlùkù wọn jẹ́ iṣẹ́ tirẹ̀ bí ọlọ́run ti rán an èmi gbin irúgbìn àpólò bomirin ohun tí mo gbìn ṣùgbọ́n ọlọ́run ni ó mú kí ohun ọ̀gbìn dàgbà nítorí èyí kì í ṣe ẹni tí ń gbin nǹkan tàbí ẹni tí ń bomi rin ín ni ó ṣe pàtàkì bí kò ṣe ọlọ́run tí ó ń mú un dàgbà. ọ̀kan ni ẹni tí ó ń gbin irúgbìn àti ẹni tí ó ń bomi rín nígbà tí ó bá yá ẹnì kọ̀ọ̀kan wọn yóò gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bá ti rí nítorí alábàáṣiṣẹ́pọ̀ ni wá lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ni ọgbà ọlọ́run tẹ́ḿpìlì ọlọ́run sì nìyí. gẹ́gẹ́ bí ọ̀mọ̀lé tí ó mòye mo fi ìpìlẹ̀ lélẹ̀ nípa oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún mi ẹlòmíràn wá ń kọ́lé lé e lórí ṣùgbọ́n kí olúkúlùkù ṣọ́ra pẹ̀lú irú ohun tí ó ń mọ lé orí ìpìlẹ̀ yìí nítorí kò sí ìpìlẹ̀ kan tí ẹnìkan tún lè fi lélẹ̀ mọ́ yàtọ̀ sí èyí tí Ọlọ́run ti fi lélẹ̀ tí í ṣe Jésù Kristi ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá mọ wúrà tàbí fàdákà tàbí òkúta iyebíye tàbí igi tàbí koríko tàbí fùlùfùlù lé orí ìpìlẹ̀ yìí iṣẹ́ olúkúlùkù yóò fara hàn kedere ní ọjọ́ ìdájọ́ nítorí iná ni yóò fi hàn iná ni a ó fi dán iṣẹ́ olúkúlùkù wò bí ohun tí ẹnikẹ́ni bá kọ́ lé orí ìpìlẹ̀ yìí kò bá jóná olúwa rẹ̀ yóò gba èrè bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná olúwa rẹ̀ yóò pòfo ṣùgbọ́n òun alára yóò là bí ó tilẹ̀ jẹ́ pé bí ẹni tí a fàyọ nínú iná ni àbí ẹ kò mọ̀ pé tẹ́ḿpìlì ọlọ́run ni yín ni àti pé ẹ̀mí ọlọ́run gbé inú yín bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ ọlọ́run yóò pa òun náà run nítorí mímọ́ ni tẹ́ḿpìlì ọlọ́run ẹ̀yin náà sì ni tẹ́ḿpìlì ọlọ́run. kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ bí ẹnìkan nínú yín bá rò pé òun gbọ́n ọgbọ́n ti ayé yìí kí ó ka ara rẹ̀ sí òmùgọ̀ kí ó lè gbọ́n. nítorí agọ̀ ni ọgbọ́n ayé yìí lójú Ọlọ́run nítorí ó wà ní àkọsílẹ̀ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn níbòmíràn ó tún wí pé Olúwa mọ̀ pé asán ni èrò inú àwọn ọlọ́gbọ́n nítorí náà kí ẹnikẹ́ni má ṣe tìtorí iyì ènìyàn gbéraga nítorí tiyín ni ohun gbogbo àti Pọ́ọ̀lù ni àti Àpólò àti Pétérù àti ayé yìí àti ìyè àti ikú àti àwọn nǹkan ìsinsìnyí àti àwọn nǹkan àkókò tí ń bọ̀ tiyín ni ohun gbogbo ṣùgbọ́n ti Kristi niyín Kristi sì jẹ́ ti Ọlọ́run kọ́ríntì kínní orí kẹrin. bí ó ti yẹ kí ènìyàn máa rò nípa wa ni pé a jẹ́ ìránṣẹ́ kristi. àti ìríjú àwọn nǹkan àṣírí ọlọ́run ohun tí a ń retí lọ́dọ̀ ìríjú ni pé kí ó jẹ́ olóòótọ́. kò ṣe mí ní nǹkan kan bí ẹ bá ń dá mi lẹ́jọ́ tàbí bí ẹnikẹ́ni bá ń dá mi lẹ́jọ́ èmi fúnra mi kì í tilẹ̀ dá mi lẹ́jọ́ ọkàn mi mọ́. ṣùgbọ́n kò wí pé mo pé olúwa ni ẹni tí ó ń ṣe ìdájọ́ mi nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ìdájọ́ kí àkókò rẹ̀ tó tó nígbà tí olúwa yóò dé tí yóò tan ìmọ́lẹ̀ sí ohun gbogbo tí ó farapamọ́ sínú òkùnkùn tí yóò mú kí gbogbo èrò ọkàn fara farahàn kedere nígbà náà ni olúkúlùkù yóò gba ìyìn tí ó yẹ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ̀yin ara. mo fi ara mi àti àpólò ṣe àpẹẹrẹ ohun tí à ń sọ nítorí yín kí ẹ lè kọ́ ẹ̀kọ́ lára wa pé kí ẹ má ṣe tayọ ohun tí ó wà ní àkọsílẹ̀ ẹ kò gbọ́dọ̀ gbé ẹnìkan ga ju ẹnìkejì lọ ta ni ó gbé yín ga ju ẹlòmíràn lọ kí ni ohun tí ẹ dá ní? tí kò jẹ́ pé ọwọ́ Ọlọ́run ni ẹ ti rí gbà kí wàá ní ìdí ìgbéraga yín bí ẹni pé ẹ̀yin ni ẹ dá a ní. ṣé gbogbo nǹkan ti tẹ́ yín lọ́rùn ẹ ti di ọlọ́rọ̀ ẹ gbàgbé wa sẹ́yìn ẹ bẹ̀rẹ̀ sí í jọba kì bá wù mí kí ẹ jọba nítòótọ́ kí àwa náà lè bá yín jọba nítorí mo rò pé ọlọ́run ti fi àwa òjíṣẹ́ hàn ní ìkẹyìn bí àwọn tí a dá lẹ́bi ikú nítorí a ti di ẹni tí gbogbo ayé fi ń ṣe ìrànwọ́ àti àwọn áńgẹ́lì àti àwọn ènìyàn àwa di òmùgọ̀ nítorí ti Kristi ẹ̀yin wá jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi àwa jẹ́ aláìlera ẹ̀yin jẹ́ alágbára ẹ̀yin jẹ́ ọlọ́lá àwa jẹ́ aláìlọ́lá títí di bí a ti ń sọ̀rọ̀ yìí ebi ń pa wá òǹgbẹ ń gbẹ wá aṣọ sì di àkísà mọ́ wa lára wọ́n ń lù wá a kò sì ní ibùgbé kan tààrà àárẹ̀ mú wa bí a ti ń fi ọwọ́ ara wa ṣiṣẹ́ oúnjẹ òòjọ́ wa àwọn ènìyàn ń bú wa ṣùgbọ́n àwa ń súre fún wọn wọ́n ń ṣe inúnibíni wa ṣùgbọ́n à ń fara dà á wọ́n ń sọ̀rọ̀ burúkú sí wa ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ìwúrí a ohun ẹ̀sìn fún gbogbo ayé a pàǹtí fún gbogbo ènìyàn títí di bí a ti ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé mo fẹ́ dójú tì yín ni mo fi ń kọ nǹkan wọ̀nyí sí yín mò ń kìlọ̀ fún yín gẹ́gẹ́ bí àyànfẹ́ ọmọ mi ni nítorí pé ẹ bá ní ẹgbẹ̀rún àwọn olùtọ́ nínú Kristi ẹ kò ní ju ẹyọ bàbá kan lọ nítorí nínú Kristi Jésù èmi ni mo bí yín nípa ọ̀rọ̀ ìyìn rere nítorí náà mo bẹ̀ yín ẹ fi ìwà jọ mí ìdí tí mo ṣe rán Timothy sí yín nìyí ẹni tí ó jẹ́ àyànfẹ́ ọmọ fún mi àti olóòótọ́ nínú nǹkan ti olúwa òun ni yóò rán yín létí àwọn ohun tí mo fi ń ṣe ìwàhù nínú ìgbé ayé titun ní ìṣọ̀kan pẹ̀lú kristi jésù gẹ́gẹ́ bí mo ti ń kọ́ gbogbo àwọn ìjọ níbi gbogbo àwọn kan ti ń gbéraga bí ẹni pé n kò ní wá sọ́dọ̀ yín ṣùgbọ́n mò ń bọ̀ láìpẹ́ bí olúwa bá fẹ́ wọ́n wàá mọ agbára tí àwọn tí wọ́n ń gbéraga ní nígbà náà yàtọ̀ sí ọ̀rọ̀ ẹnu wọn lásán nítorí ìjọba ọlọ́run kì í ṣe ti ọ̀rọ̀ ẹnu ti agbára ni kí ni ẹ fẹ́ kí n tọ̀ yín wá pẹ̀lú pàṣán ni tàbí pẹ̀lú ẹ̀mí ìfẹ́ àti ní ìrẹ̀lẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tabi www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.